له دعوة الحق والذين يدعون من دونه لا يستجيبون لهم لا يستجيبون لهم بشيء إلا كباسط كفيه إلى الماء ليبلغ فاه ليبلغ وما هو ببالغه وما دعاء الكافرين إلا في ضلال èyí ni ètò yín ètò wa ìgbé òdodo tí ó máa dé sí etí ìgbé ọyìn níkànnì yìí one oh seven dot nine fm ní déédéé aago mẹ́fà ìrọ̀lẹ́ sí aago mẹ́fà àbọ̀ tí bàbá wa Ṣàmùsídíìnì Ṣítù tí a mọ̀ sí bàbá ẹlẹ́jà ṣe olùgbọ́wọ́ rẹ̀ pé kí ẹ̀sán rẹ̀ ló máa bá bàbá wọn Ṣítù Ṣótáyọ̀ tí a mọ̀ sí bàbá ẹlẹ́rọ ní abúlé Séríkì Ògúnmákin àwọn afáwọn àgbà tí wọ́n máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ náà fún wa àwọn náà ni Samahatu Sheikh Al-Imam Ishaq Abọlọ́rẹ́ Muhammad muhammadu al-awwal hafizahu allahu wa ra'ahu tí wọ́n jẹ́ ìmáàmù ní da'watul haqq central mosque lẹ́mẹ́ abẹ́òkúta ẹ̀ máa bá wa ká lọ. الحمد لله وصلى الله وسلم وبارك على رسول الله وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه إلى يوم تعراب فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته lẹ́yìn ọ̀pẹ́ ti adá fún ọlọ́run ọba alhamdulillahi a jẹ́rìí pé ọ̀kan ṣoṣo ni ọlọ́run ọba náà o nìkan náà dẹ̀ ni ọba alágbára ọba olùkápá o náà ló ní kápá lórí àwọn ẹ̀dá rẹ̀ àti gbogbo ń tàn ṣe tọrọ alékún ọlá rẹ̀ fún anábà muhammad sallallahu alaihi wasallama àbẹ̀ ọlọ́run ọba nínú àánú rẹ̀ kó jọ kó fún wa ní àṣeyọrí ṣe nínú ìṣẹ̀mí tiwa náà kó má jẹ́ káwọ́ pẹ̀yìn rojọ́ ń jágbéra kíyàmà kọlọ̀njá lè rí dáadáa gbéṣe láyé wa akírawa káàbọ̀ lónìí àdẹ̀m̀bẹ̀ ọlọ́run fún olùgbọ̀wé ètò wa yìí kọlọ̀kọ́ sán ní ẹ̀sán dáadáa gẹ́gẹ́ bí gbogbo ìlú ṣe dà báyé ṣe dà bí gbogbo ẹ ṣe rí kàkàkiri àbùkátà tí kí a ṣèṣì ti fúnra wa lára ọ̀tọ̀ lónìí ní ohun tó ní ṣe pẹ̀lú nǹkan lágbòógì méjì kan àbíkáyọ̀ sọ pé sọ̀rí àwọn èèyàn lágbòógì méjì kan ìtẹ́sí pé àwọn gangan náà ni ẹ̀mí àwọn orílẹ̀-èdè máa ń sábà wà lọ́wọ́ ẹ̀ tí wọ́n máa ń fi sọ́tún fi sósì. So

àbí ìfi ọ̀rọ̀ burúkú ránṣẹ́ sí ni àwa máa ń lọ sàn-án gẹ́gẹ́ bó ṣe yẹ káàrin àásòdodo tó ní kálukú fún a ní kápá àti jẹyìn pápẹ́ ẹ̀ gbọ́dọ̀ má gbọ́n tásán ẹ̀rẹ́ gbọ́dọ̀ má ṣe ń jí o ṣùgbọ́n àwọn ọláwọ́ ni àwọn ẹni ẹlẹ́ẹ̀kejì àwọn ọ̀jọba ẹ̀wọ̀n ọ̀jọba Allahu Akbar ṣẹ̀rí àwọn méjèèjì áhà ẹrù ńlá ló wà lórí wọn o òṣìṣẹ́ ìjọba àtijọba tàbáníkágbọ̀dọ̀ àwọn náà ó kàn wọ́n bó ṣe kàn wọ́n tí wọ́n dálé iṣẹ́ ilẹ̀ àtàwọn tí wọ́n jẹ́ àwọn wọ́kàsí wọn náà ó kún àwọn náà ṣùgbọ́n já múlò ní láti ọ̀dọ̀ àwọn civil servant káwà ti ọ̀dọ̀ wọn bọ́ sí ọ̀dọ̀ government ẹ ẹ má gbàgbé o ẹ government tá president kan dé ẹ̀rùn kíní kan dé àwọn yẹn ń dé wọ́n wá wọ́n lọ ní ẹ̀ lẹ́ ń lo thirty kíní years ẹ̀lẹ́ lo more than that always than that gbogbo tó jẹba fẹ́ lò tó bá tó repeat office bóyá ọdún mẹ́jọ ìmí kò nílò ọdún mẹ́rin lọ ìmí ò tẹ̀ nílò pé tí wọ́n ti yọ ṣùgbọ́n ìlẹ̀yìn máa ń wà ń bẹ́ẹ̀ for years tó máa ń gùn gan torí ẹ̀ náà ló fa tó jẹ́ pọ́dọ̀ yìí ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ ọ̀rọ̀ lónìí mo dẹ̀ ń bẹ̀yìn kẹjọ kẹ tẹ́tí gbọ́ ìtúbọ̀ wa ara yín lára nínú àwọn ọ̀rọ̀ yìí kẹ ṣàtúnṣe lórí rẹ̀ ẹ má gbàgbé ò pé ṣẹ́ tẹ́ gbà yìí ìgbà ti pamọ́ ni ọ̀. Inna Allaha ya'murukum an tu'addu al-amanati ila ahliha. ọlọ́run bá wa sọ̀rọ̀ oníká sọ fẹ́yìn náà nínú alùkùránì wípé dájájò wọn ọlọ́run ọba àmọ́rọ̀ kan ó pàyín láṣẹ àwọn ọ̀dọ̀ adúlé àmánà ti ilá àhẹ́lẹ́ ha wípé kẹ gbogbo ìgbàfipamọ́ ọ̀ràn tó wà lọ́rùn yín pé ẹ ti gba lẹ́tà pẹ̀fẹ́ ṣiṣẹ́ níjẹ́tẹ̀ gbà appointment letter ẹ kò sókè inú dùn ẹ mọ bẹ́ẹ̀ ṣe dààmú ẹmọ̀sílọ́tì tó gbẹ̀yìn náà wọlé ẹtì ẹ̀tì wá wọlé ẹtì dòṣìṣẹ́ ẹ má gbàgbé pé ohun tí wọ́n kọ sínú àti sẹ́yìn náà gbà pẹ́fẹ́ wá ṣe ni pé ẹ̀fẹ́ wá ṣiṣẹ́ tẹ́fẹ́ gba owó oṣù rẹ̀ ṣé owó oṣù tẹ́ ń gbà ṣeṣẹ́ ẹ̀lẹ́ ń ṣe yìí ẹ̀ ń fúnra ara yín ẹ kọ́kọ́ máa rò lẹ́mìí ara yín o ṣé ń ṣe bó ṣe tọ́ ẹ̀ ṣàdéhùn bẹ́ẹ̀ ńjọ́ náà tẹ́ bẹ̀rẹ̀ o ẹ gbàwé pẹ́fẹ́ bẹ̀rẹ̀ ṣẹ́fẹ́ máa wá o ẹ má gbàgbé o eléjì àkọ́kọ́ tó pé nínú àwọn kiesi, a kíyèsí wọ́n ni pé ọ̀gọ̀ọ̀rọ̀ ẹlòmíì tó jó ṣiṣẹ́ ìjọba lónìí òun kan gba ni kò lọ iṣẹ́ mọ́ kò tiẹ̀ ń wá kò ń wá rárá àwọn ọ̀gá kan náà lókè nínú wọn àwọn náà ń ṣe náà ń bò ni. anima wari o o o bisi abi business yẹn kò lè jẹ́ kó ráyè tó jẹ́ ajá jòkó kájọ yanjú ẹ̀. inna ah. Allaha ya'murukum an tu'addul amanati ila ahliha. ẹ̀yin tẹ́ wá jẹ́ ọ̀gá kan àwọn tí wọ́n wá ń ṣiṣẹ́ lọ́ndà yín ẹ̀yin àti wọn ẹ̀yin ní àwọn bóyá bíi èèyàn mẹ́wàá jù bẹ́ẹ̀ lọ tó yẹ kó ní tẹ́yìn gbà lọ́dọ̀ ọlóṣooṣù ọwọ́ àfiṣẹ́ ìjọba ara rẹ̀. ọ́fíìsì táwọn èèyàn bí márùn-ún tí ẹ wọ́n wà èèyàn méjì wá kú ń bẹ àwọn mẹ́ta tó kù junior staff ni wọ́n hàn tó bẹ̀ kí gbin ẹ̀yin lẹ̀dẹ̀ ń gba sálárì táwọn ẹ̀tẹ́yìn wọ́n jọ ń àwọn tún ti gbabi iṣẹ́ mi lọ ni owó yẹn ọ̀ràn tó bá ń sáà. Òṣìṣẹ́ aláwọ̀ bá ní tó bá ti di pín ọtí ń rá àmọ́nà ìgbà fi pamọ́ láre báyìí. Ẹ máa retí pé ẹ máa retí pé àtúbọ̀tán ẹ ti dé òpin ti dé báyìí nìyẹn. Kọ́ọ̀lá kí ifá ìtọ̀ ẹ̀tù ha ya Rasulullah. Wọ́n bèèrè sáà. Oríṣọ́lọ́ ní tó bá ti ń di kún wọ́n ti ń ṣàfitì ọ̀rọ̀ sọ́dọ̀ ẹni tí ò tọ́ sí, wọ́n ti ń ṣàfitì ipò sọ́dọ̀ ẹni competent ẹ fóun promotion, ẹ post ẹ̀ síbi tí àwọn pó competent láti iṣẹ́ yẹn. Ẹni tí ẹ gbé sílẹ̀ náà mọ̀ yìí pé kò wọ́ọ̀tẹ̀. Eléyìí tẹ́ lu pé eléyìí yẹn máa máa ṣe bákan, ó máa kó máa settlement lẹ́wọ̀ after. Gbogbo ẹni tọ́lọ́ fi ṣe ọ̀gá lẹ́nu iṣẹ́ yẹn ẹ má gbàgbé pé ìwọ ní kẹ́ jalè o torí pé owó tẹ́ ẹ mójútó iṣẹ́ tẹ́ ẹ ń ṣe ń bẹ̀ ẹ ń gbowó oṣù o ẹ ń gba sálárì o ẹ ń gba àwọn oríṣiríṣi ẹ̀tọ́ tó yẹ kẹ́ ẹ o ẹ má tún folè kún ọ tẹ́ ẹ bá ti jí owó ìjọba lẹ̀ ń jí owó àwọn aráàlú lẹ̀ ń jí ẹ̀tọ́ wa lẹ̀ ń jí ọlọ́run àbíyàn bákan náà ẹ má gbàgbé o wípé ẹ má ẹ gbọ́dọ̀ ẹ gbọ́dọ̀ gba owó àbẹ̀tẹ́lẹ̀ o ẹ gbọ́dọ̀ gba owó àbẹ̀tẹ́lẹ̀ o èèyàn wá bribe yìí kọ́dà ẹlòmí tẹ́lòmí máa bá lọ sọ́dọ̀ wọn kì í ṣe ohun tó yẹ kí wọ́n àpúfù fún kì í ṣe ohun tó yẹ kí wọ́n fún kì í ṣe ohun tó yẹ kí wọ́n bá gbé lọ sáìn wọ́n sọ̀rọ̀ máa wọ́dà mọ́ bá ṣe máa mú mú ṣe máa tún mú ọ̀gá yẹn ẹ̀ṣẹ́ àtẹ́tìmẹ́ máa jùlẹ̀ o ò ti wá lọ́bì ò ti gbèrú yẹn wọlé ò ti gba owó lọ́wọ́ ẹ̀ wọ́n ti bá juwọ́ lù ú àwọn àwọn yẹn wá láhàwùlá wàlá quwwata illa billah. la'ana rasulullahi sallallahu alayhi wa sallam ar-rashi wal àwọn bí síkí ní iye pọ̀ gan-an bíúdì míì tí wọ́n kọ́ tó padà ń àwọn èèyàn tẹ bá béèrè wọ́n lè náà gbà púrúfà tẹ bá lọ wọ̀nà tí wọ́n gbà púrúfà gbà ọ̀nà tí iléèwé mi tí àwọn èèyàn táwọn ènìyàn lọ gbà púrúfà lórí ẹ̀tẹ́ báwo bí tí wọ́n fi ń ṣe iléèwé ṣe bọ́dà àwọn kan ni wọ́n gbà wọlé tí wọ́n fi fún wọn náà púrúfà pé skúl yóò ti gba government approval ó pọ̀ bẹ́ẹ̀ mọ́ kan gbà bẹ́ẹ̀ ni ọ̀ àìmọ́ ilẹ̀ ìjọba mí ìjọba ní kí ẹ lọ gbalẹ̀ kalẹ̀ tí wọ́n allocate ẹ̀ fáwọn kan tó ní tí wọ́n fẹ́ fi ṣe ẹ̀yin náà lọ láti ibi tó ọ́fíìsì tán ti ní kẹ́ ẹ lọ ẹ débẹ̀ land ẹmọ tú oríṣiríṣi ẹ̀yin náà débẹ̀ ẹgbàlẹ̀ tí ẹ kí ẹgbà 10 acres náà ní kẹgbà ẹ̀yin náà dágbọ́n gba 15 acres ìdókù ẹ̀ṣà láàrin ara iṣẹ́ tọ́ ni sílẹ̀ yìí ni. La'ina Rasulullahi sallallahu alayhi wa sallam Àwọn àkóbá tí wọ́n fún Àwọn ẹ̀yẹ́ náà ti juwọ́lù ó dẹ̀ máa pa ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan ó máa ṣàkóbá fọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn kan tó rẹ̀ ti gbàgbẹ̀ tẹ́lẹ̀ gbogbo ẹ̀yin tẹ́lẹ̀ yìí ṣẹ̀ sí lọ́wọ́ ẹ lọ ṣàtúnṣe o torí ọ̀la tí náà nítorí àrẹ̀kẹ̀yà máa yìí ni ọ̀ bákan náà ṣe kàbílẹ̀ wà sí nínú aburú tó ń sábà ṣẹlẹ̀ lẹ́nu iṣẹ́ ìjọba ẹlòmíì ó yẹ oníròjú òròjú pọ̀ jù òròjú pọ̀ jù kò ṣetán lè gbélé lọ́ba tó jẹ́ ṣẹ́ ẹ̀ lójúṣe kó ṣe máa sùn ṣóòrùn náà ní kó wá sùn lọ́fíìsì nígbà tó mọ̀ gbọmọ ọ̀nà sùn ọ̀ṣẹ́ jókòó ńlé tàbátí wá ń pẹ̀ tí ṣe yá a máa kanra a máa fajúro ó wá ń sọ ọ́fíìsì nílé oorun ó dẹ̀ ń gbówó oṣù ọlọ́run adìẹ o àwọn àmì ìwà rèé àwọn tẹ̀tí sọ́fíìsì yẹn dílé aṣẹ́wó gbogbo bí tó bá ti ń gbé dé bá ti dá yín mọ̀ ń bẹ̀ ojú yá máa wò ní fẹ́tofẹ́tofẹ́tofẹ́tofẹ́tofẹ́tofẹ́tò ṣé ohun tí wọ́n kọ́ ọ́fíìsì kalẹ̀ fún nìyí ẹ̀ ń ṣe ìsìnmọ́lù ìdárọ̀ ní àwọn ìrìnmọ̀ òde aláha ẹ̀ ń mẹ́kì òsì ọ́fíìsì fún nǹkan míì tí wọ́n ṣe ilé aṣẹ́wó ló ń bọ̀ ní àbílẹ̀ iṣẹ́ ìjọba àbíbi tó ti wá ṣiṣẹ́ tó fẹ́ gba sálárì tí wọ́n náà wá ń bọ̀ tó ń tiri àyàbọ̀ tó wọ̀wọ̀kúwọ̀ báyìí táwọn òun bọ̀ lọ́fíìsì òun bọ̀ níbi iṣẹ́ àwọn ọkùnrin gbogbo àgbàlagbà tọmọdé ló ń fi gbogbo àyà hàn ló ń fi gbogbo ẹ̀yìn wọn ló ẹwà sọ̀rọ̀ ìdọ̀lá ṣẹ́wó obìnrin mi ò tẹ̀ ẹ́ ṣẹ̀ṣẹ̀ tó wà nílé ọkọ ọkọ ẹlòmíì ti gba kámú ọkọ ẹlòmíì tẹ̀ díyàn dẹ́ pẹ́tọ̀ ọkọ ẹlòmíì náà náà dínlànà ní wọ́n á ṣe tiẹ́ kó náà máa ṣe tòun Ah, irúgbésí ayé wo lẹ ń gbé yìí? Ayatul munafiki salasun. Àwọn kan mẹ́ta náà ni ta mọ̀ pé ẹni yìí nínú àwọn àpẹẹrẹ ta fi mọ̀ pé munafiki ọ̀dàlẹ̀ èèyàn olójú méjì èèyàn ni. Idha haddatha kadhiba. Tó bá sọ̀rọ̀ bá máa bá ń bẹ̀, ẹ wo oríṣiríṣi tẹ̀ ń iṣẹ́ ìjọba. ìrọ̀ ti pọ̀ jù. pọ̀. Àwọn àwọn gọ́ọ̀mẹ́ntì tí wọ́n ń bọ̀ gọ́ọ̀nà tó ń bọ̀ president tó ń bọ̀ minister tó ń bọ̀ commissioner tó ń bọ̀ àwọn òmójúlẹ̀ kò mọ́ tó ń ṣẹlẹ̀ òun kàn ń bọ̀ fúnra rẹ̀ ẹni tó bá ti ń dé báyìí ẹtùmọ́bẹ̀ tí máa lọ́n mú sí lórí ẹtùmọ́bẹ̀ máa lọ́n sáré ń pàdé wọn

wọ́n ti wá fọkàn tán wọ́n ti fún ẹ lọ́fíìsì yẹn ọ̀rẹ́dì ìwọ wá ń ba bẹ̀jẹ́ òun ṣeun tí ò da kíkó wá bẹ̀rẹ̀ ọlọ́run lórí bẹ́ẹ̀ ṣe ń lo àwọn àyè yìí bákan òfófó la ilaha illallah òfófó a ti ṣara àwọn ọjọ́ bíi méjì mẹ́ta ní àwọn fíṣíìsì káàkiri ṣé n tó wá ṣe ń bẹ̀rẹ̀ o wá ṣiṣẹ́ tó ń gbowó oṣù o wá sọ̀rọ̀ ààrẹ dolo òfófó wọ́n ti ah ó ti lọ́dọ̀ sí náà ah ẹ̀kọ́ àlejò ẹ̀kọ́ àmójúbà o ṣígbèsè ayé rere Sheikh Abdulwasi àwọn èèyàn tún burú débi pé wọ́n tún ń ṣe ẹbọ wọ́n ń ṣe oògùn ẹlòmí àtún lóògùn wá síbi iṣẹ́ obìnrin mi àtún tọ́ nǹkan sójú àtún tọ́ nǹkan sẹ́nu àtún wá fi máa bọ́gà sọ̀rọ̀ àwọn mi àtún rí nǹkan mọ́fíìsì náà gbé wọn sí kọ́ máa lè gbé wọn kúrò ń bẹ̀rẹ̀ níbi ah, owó ń yọ́ bí òun gbọ́dọ̀ lọ àmì àtún gbọ́ sórí iṣẹ́ ẹlòmíì

níwákà ipe gbogbo ń tà lati pariwo látijọ́ yìí pé ó bàjẹ́ o ó bàjẹ́ o ó dàrú o a ní gbogbo wa náà lájọ lẹ́tọ́ àti túnṣe gbogbo wa lẹ́tọ́ ní ojúṣe ní àti ẹ ìwọ́n tó olójúṣe ìjọba olójúṣe ni mo ti ní gbogbo wa ní ká Gbogbo wa ní ìkádá sí. Gbogbo wa ní ìkádá sí. Bí Nàìjíríà ṣe lè dá. Gbogbo wa ní ìkádá sí. Ìwọ náà tó ojú ṣiṣẹ́ ìjọba tí ìwọ náà lè fi dá sí ló ń gbọ́ yìí o. Gbogbo wa ní ìkádá Ìwọ náà contribute ti tiẹ̀ kópa tiẹ̀. Gbogbo wa ní ìkádá sí. Ẹ̀yin wà bẹ̀tẹ́lẹ̀ mọ́ bí nàìjíríà ṣe lè dá. ẹ má sọ bí iṣẹ́ ìjọba ẹ má sọ nílé aṣẹ́wó. gbogbo wa ní kàdá sí. gbogbo religious leaders náà ẹni ẹ má sọ àsìkò tó yẹ káwọn yẹn fi wá síbi iṣẹ́ ẹ má sọ ní sẹ́ wá dá ìjọsìn fún wọn. nàìjíríà ṣe lè dá. lórí sẹ́ ẹ fẹ́ gbà lọ́wọ́ wọn. gbogbo wa ní kàdá sí. àwọn yẹn wá lọ tò kan láàárọ̀ ọjọ́ iṣẹ́ àárọ̀ monday tuesday wednesday thursday àwọn yẹn lọ jókòó bí nàìjíríà ṣe lè dá. ṣé bórí lèdè lè dáre. gbogbo wa ní ká dá sí. ó ti ṣe wa lẹ́lápapọ̀ bákan náà ẹ̀yin ìjọba wa ọ̀rọ̀ pọ̀n yìí ẹ̀nà ìjọ torítọ́ ọlọ́run ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run tí àwọn kan náà náà wá síbí ìlànà kó tó kàn yìí tẹ́yìn bá ti lọ àwọn mìíràn tún bọ̀ ń bẹ́ àwọn mìíràn tún kàn lẹ́yìn ẹ̀nà ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run lórí ipò tẹ́wà yìí ẹ̀bẹ̀rẹ̀ ọlọ́run lórí àyè tẹ́wà yìí ẹ má gbàgbé o wípé كلكم راعي وكلكم مسؤول عن رعيته arábìnrin gbogbo wa pátá ẹ̀yin ìjọba wa adáranjẹ níyàn ẹ̀yin lórí كلكم راعي jẹ́mọ̀ kówó tó ń wọlé ẹ̀yin ni

bó ṣe yẹ kẹ́ẹ̀ ṣe ṣe ní kẹ́ẹ̀ ṣe ṣe o ọláyà kọ́lẹ̀ ń tẹ́ fẹ́ ní láyé tí wà lọ́dọ̀ ọlọ́run o mo fọ́lọ́ ń bẹ̀ yẹ má dà fáti wọ́n wá sí nìkan mi o kọ̀ntrátọ̀ tẹ́ bá gbéṣẹ́ fún ẹ mójútó ẹṣọ ẹ tẹ̀lé ẹ tọpinpin ẹ̀ ohun tó bá lóun fẹ́ ṣe ní kẹjẹ́ kó ṣe ẹ̀dẹ̀ mójútó pé nǹkan tó lóun fẹ́ ṣe ló ṣe ibi tó bá ti kọ́ ní cmm ẹ má gbàgbé ẹni sí cmm nísìnyí kò dáa tó fẹ́ fẹ́ mọ̀ ìgbà kan ẹ sọ pé sí cmm lè ṣiṣẹ́ tó ló fẹ́ ṣe kò lè ṣe gọ́tà yìí kò lè ṣe drainage yìí lọ ṣẹ́ǹjẹ̀ sí 20 mm ẹ mójútó gbogbo àwọn nǹkan yìí sinẹ́tì ló fẹ́ lò yìí àwọn sinẹ́tì ṣé sinẹ́tì dágbára tó ti gbà kan. wọ́n kú ló kọ́ ó lò ìjáde torí pé àwọn kan wà àwọn náà ọ ṣèjọba orílẹ̀-èdè wọn dà fàtẹ̀ wọ́n ti eléyìí wọ́n ti eléyìí wọ́n ti kò ní lè ṣe quality mọ́ tó rántí jàgbà lọ́wọ́ ẹ̀ ó ti yé yín tí mò ń sọ. Adìlẹ̀ àmánátà. Ẹ̀nà ẹ pé àmánà yẹn lọ́dọ̀ sí náà. Wọ́lẹ̀ ríyà nátà fàjì tẹ̀lé. Ẹ̀dẹ̀ jìnà sí jàǹbá wa, ẹ má jàǹbá wa ọlọ́run á bẹ̀ yín náà. Wọ́n ẹ̀dín wà látẹ̀fẹ̀ lémi ẹ̀ débi làkà máa gé sábò. Ẹ má gbàgbé wípé wíwà ń bẹ yín lónìí. Wọ́n ẹ̀dín wà látẹ̀fẹ̀ lémi ẹ̀ débi làkà máa gé sábò. Gbogbo àwọn tí wọ́n bá tí wọ́n tó lẹ́tọ̀ọ́ kẹ́ promote lẹ́nu iṣẹ́ tó bá ti gbéwèé wọn déwájú ẹ̀ approve ẹ̀ àwọn tí wọ́n ti díò fún promotion ẹ promote wọn àwọn tó ti díò fún post kan ẹ fi wọ́n síbẹ̀ ẹ má jẹ́ kíkí ní ẹ máa rotate láàrin àwọn kan nìkan ẹ jẹ́ kó kárí ibi tó yẹ kó dé àwọn tó ti wá rìtáyà náà ẹ má jẹ́ kí wọ́n kú sínú ìyà àtòṣì àdébí ẹ̀tọ́ wọn ẹjọ́ tètè fún wọn nǹkan wà ń lẹ̀tẹ̀lẹ̀ fún wọn ẹ má fojú wọn rárẹ̀ ẹ má fojú wọn gbolẹ̀ ẹ má jẹ́ kó jẹ́gbà tó bá kú tán ẹ̀tọ́ tí wọ́n yẹ kí wọ́n fẹ́ nára wọn jẹ́ awádìí táwọn ọmọ máa wá dàmú kọ́ tuntun ní ẹ̀nà ọgbà ẹ̀fún wọn wọ́n ti fojú wọn ṣiṣẹ́ wọ́n ti fọwọ́ wọn ṣiṣẹ́ ẹjọ́ fojú ara wọn gba ìtọ́ wọn ẹjẹ́ bẹ̀rọ ọlọ́run ẹjẹ́ ń fún ilákàwé kan nínú bin Khattab radiyallahu ta'ala anhu òun máa ń jáde láti káàkiri ìlú láti wọ́n bolè

kò bójúmu kò dáa bẹ́ẹ̀ ẹwà yànjú sírú eléyìí tẹ bá wọ ọ́fíìsì ní tẹ wà no tight no rod no kí ló dé ẹ gbogbo àwọn abala tá ń sọ yìí bẹ́ẹ̀ náà ló ti wá rí náà nínú ìlú káàkiri mójútó pọ̀ kí ń ṣàwọn òṣìṣẹ́ ìjọba nìkan ẹ má dẹ̀ lísì sí àwọn àwáwí tọ́pọ̀lọpọ̀ àwọn òṣìṣẹ́ máa ń sábà sọ fún yín àtàwọn tẹ́ ẹkó sòdí àtẹ́ẹkó sòdí àtùkọ ọ̀gá everything is okay ọ̀gá ìfàtàwọn èèyàn ti ẹ̀yìn nígboro ọgbìyàn wá sórí rédíò abẹ́fẹ́ nìkan ránṣẹ́ sórí rédíò àwọn èèyàn yín tẹ́ fi ránṣẹ́ àwọn náà fáwọn èèyàn kan ní nọ́mbà kan máa pẹ̀ wọlé kan máa yìn wọ́n tẹ outsider mi bá fẹ́ pè tó ń fẹ́ pàkíyèsí pé ẹ̀sà ẹ bá sọ fún ẹ̀sẹ̀lẹ̀sì ọ̀nà báyìí ò wá òkè nọ́mbà tí ò ní wọlé nọ́mbà tàwọn èèyàn tó ti fẹ́ máa yìí pé ha ẹbá kí àwọn eh, gọ́ọ̀nà wa o ẹbá kí ààrẹ wa o ìfọ́ àtọ́ ti ẹ̀gbìyànjú lọ́dọ̀ tí wa gan àríṣẹ́ wọn kìníkan kìníkan wà máa húnmílà lè ìsánú mísílà máa nà dín kò ó jáde ń jẹ́ kan wá ń káàkiri ìlú ló fi wá láǹfààní àti jọ ọ́fíìsì mi ló fi wá rí pé á ah, kí ló ṣẹlẹ̀ ó bá àwọn ìyá tó ń dáná fún àwọn ọmọ rẹ̀ ló fi wá rí pé ìyá yẹn ń dáná ó ń ṣe òkúta àṣì ebi ń pa àwọn ọmọ ó mọ̀ rúrò pé oúnjẹ ló ń sè ìyá wa ní òkúta ni o ààrẹ wa olórí wa nílùú ìní ò dá o ebi tó fi ń pa wá o ibi tí mo fẹ́ fà mẹ́bẹ̀ ni pé ó mọ̀ rú padà sílé lọ gbóúnjẹ wá fún ìyá yẹn ara ní ẹlòmíì láwọn ibi iṣẹ́ tẹ̀ ń wò yẹn o ara ní ẹlò sáláàdì tẹ́lò mí ń gbà bí tó ti ń wá bí iṣẹ́ tó bá máa fi ná tó bá máa fi yọ owó mọ́tò kúrò nínú ẹ̀ lẹ́fí máa rí pé àwọn èèyàn máa dún junction káàkiri àmà wá sọ́ọ́lẹ̀ ókè máa sàn torí pábẹ̀ kúta lè mí wà ní mo fi dárúkọ òkè mọ́ sàn sẹ́tẹ́rẹ́ kíní kan ẹ̀sìn máa gbọ́n táwọn èèyàn máa kiri ìsẹ́lẹ̀fẹ́rẹ́nsì ẹ má bínú sà gbogbo ẹ̀yin tẹ́ jẹ́ ẹ lọ kíyèsí àwọn tí ó jẹ́ pé ara ní báyìí à ń jẹ báyìí lẹ́nu iṣẹ́ ìjọba ẹ wẹ́dẹ̀ fún wọn ẹ pìjókòó àwọn ọ̀jọ̀gbọ́n kí ni tá a lè ṣe àwọn senior staff kan ni wọ́n ń gbádùn junior staff ló dẹ̀ ń ṣe wàhálà ló ń ṣiṣẹ́ jù. wà máa rúbílà lè sànù bèbí láàmánà dé. kí ni umaru ṣe ń jọ́nà ó padà sílé umaru padà sílé ó lọ gbé oúnjẹ ó rú fún ìyá yìí ìyá ìwá ṣàjú àti irú ilé ló yẹ kó jó lórí wa ẹsà àwọn tó ń bá ń ṣiṣẹ́ lọ ń parọ́ o nǹkan ṣẹlẹ̀ ń gbòrò o ẹ má dáwọn lóhùn ẹ̀nà ẹ jáde ẹ lọ wo bí ìlú ṣe rí ara ní àwọn èèyàn kan àwọn òṣìṣẹ́ yìí ní sọ fún tó ní táwọn jẹ lọ́ndà yìí àwọn náà ń bà yín lórúkọ jẹ́ iṣẹ́ èèyàn bí Umaru wa ẹni tó fẹ́ gbé Umaru ńlé tó wà rú ní kóyá ọmọ ọ̀dọ̀ ẹ̀ òní kóyá gbẹ́rù mi

ẹrù tẹ́rù wọ́n náà ní ẹni mi ọmọrí odó kò so oorun lójú rẹ̀ èyí tẹ́yìn mi jọmọrí odó lọ èyí tẹ́ já láṣẹ wa torí pé gangan ganara aráàlú máa ń dárúkọ ẹ̀yin tẹ́ já rẹ̀ ẹ̀yin tẹ́ jẹ́ gọ́ọ̀nà ẹ̀yin gbogbo ẹ̀yin wa, wà láwọn kò yẹn ẹja mójútó ṣe eré o ṣe dáadáa o ọlọ́run o

Kala kálàmù tẹ́ẹ̀nà dẹ̀ ti mọ̀ pé sálárì wọn ò gbé ẹ fún wọn ní ẹ́sá owó ẹ́sá kílẹ̀ tí máa ń pè náà inconvenience allowance àbí kílẹ̀ tí ń pè àbí orúkọ míì tẹ́ bá ń pè lọ́dọ̀ yín ẹ ṣáà fún wọn Ìlàmọ́ ta àtàkà. Ṣéra ara sáwọn tọ́lọ ń kó sọ́ndà rẹ̀. Mi ní kọ́dì mi wà ámìlì. Nínú àwọn tọ́lọ kí wọ́n máa ṣe bọ̀ ìsìn ẹ̀kọ́ máa bẹ́ẹ̀ tajà, kọ́ máa bẹ́ẹ̀ ṣiṣẹ́, kọ́ wà lọ́fíìsì káàkiri ṣe náà tí wọ́n ń ṣe bọ̀ ìsìn ẹ̀yìn náà ń ṣe náà. Kọ́ kúlú nàbí ìjìnlẹ̀ àdínní. ọ̀rọ̀ tá ànábì sọ fún wa lélẹ́yìn o. ìwànú kó mú kú dáàmú kan. kúlú nàbí ìjìnlẹ̀ àdínní. ẹ̀yin tẹ́ ń ṣe ìjọba ẹ̀ máa o. ẹ̀yin táyé ò ní gbàgbé. Ọba kan jẹ́ jẹ́ jẹ́ ó fi ibẹ̀ ní kọ́lé. Ọ̀kan sì jẹ́ jẹ́ jẹ́ ó gbèsè kìtà. Táwọn méjèèjì náà ò gbẹ̀san tiwọn. Táwọn méjèèjì jìnnà o. Gbẹ̀san tí wọ́n sáwọn méjèèjì náà o. Gbẹ̀san tí wọ́n ọba kan jẹ́jẹ́jẹ́. Ó fi ṣẹ̀gí kọ́lé, ọkàn sì jẹ́jẹ́jẹ́. Ó fi ṣẹ̀gí tà táwọn méjèèjì náà ò gbẹ̀san tí wọ́n. ẹni náà ni tí a fi ń parí ìdánilẹ́kọ̀ọ́ tó ní àndọ́rọ̀ kó jọ àtijọba àti àwọn aráàlú àtẹ̀yìn òṣìṣẹ́ ìjọba ọlọ́njà gúlẹ̀. وما كان لمؤمن ولا مؤمنة إذا قضى الله ورسوله أمرا أن يكون لهم الخيرة من أمرهم ومن يعص الله ورسوله فقد ضل ضلالا مبينا Al-Amin Commercial wà ní ìjẹmọ̀ àgbájú ní Abẹ́òkúta ilé ẹja tó unique fún àǹfààní àwọn tí a bá fẹ́ ra ẹja bíi sandin fóté panla àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bákan náà ó tún wà ní ẹ̀yìn ọjà sábó ní ṣàgámù fún ìbéèrè tàbí ṣíṣe olùgbọ̀wọ́ irú ètò báyìí àti múmú àwọn ọmọ yín wá sí ilé kí wọ́n wá fún ẹ̀kọ́ àlùkọ́tẹ̀ àti àgbọ́yé ẹ̀sìn tó yarantí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn ìmọ̀ọ̀mù wa ní 080 35 75 14 lè fọ́lọ̀ wa ní Facebook page wa ní Da'watul Haqqi lẹ́mẹ̀ẹ́ Abẹ́òkúta